ti wáyé ọjọ́ ibà ti wà ó. a máa ní ọ̀nà a máa ti padà ní ọ̀nà òun rèé o. yes owó dé. wá ẹ sọ lẹnu bí ọfọ yìí. ẹ lo máa yà. àwọn ọmọdé ló máa ń tọ́. ẹjọ́ kí ló wà mí fún ṣọ́rọ̀ wà bẹ́ẹ̀ ni. Did you or did you not give that man your number? ọlọ́dọ̀. What do you know about this house? ẹ fi mọ inú ẹ ní jẹrà ọmọ yín ẹ ní jẹrà ọmọ yín. ìgbogbo àwọn girls are ṣe drop like flies ẹ̀jẹ̀ àwọn nǹkan ṣe. ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ yẹ́ yẹ́. Money for hand, everything else for you ìwọ òdìdí ìyàwó lé. ọlọ́run dẹ̀ jẹ̀dá lọ́lọ́run mi á bá mi jó ẹ lójú. ẹ jẹ́ kó máa bọ̀ ṣáàṣà. ẹ bá kú fi iṣẹ́ ilé akẹ́yìn ọgbà ìṣe máa ń kẹ́. ṣé pé iṣẹ́ kan ti wà tó máa fún wa lówó ju iṣẹ́ ránzì lọ. tó bá di abatí o ṣọ́mà tó ń kígbe báwọn ọmọ ẹran kí. ẹ wọ̀ fún wẹ̀ abatí o. a jẹ́ wípé àáyá gbọ́n ògúngbè náà gbọ́n. ibi tí tèèyàn kan ti bẹ̀rẹ̀ ni tèèyàn kan parí sí. a jẹ́ wípé ẹni yára lògùn gbé. àwọn ọmọ tá a gbé lọ sí òtẹ́ gbogbo wọn la ṣe nǹkan papọ̀. we are not called premium babes for nothing we are premium babes extraordinary. ìkìsìkì ráàrì owó dé. ìkìsìkì ráàrì owó dé. Amma, amma, amma, hey. àwa morúkọ tẹ́wé ń jẹ́ àwa morúkọ tẹ́gbò ń jẹ́ ògùn bẹ agbára ń bẹ lọ́wọ́ àwa. ẹni bá pẹ́ kí là ń ṣe làwa ó ṣe é fún àwa mọ̀fá àwa mọ̀gùn àwa tún gbowó àbínibí ni bẹ́ẹ̀ wa ẹ̀bẹ̀ rí i. ọ̀gbẹ̀rì ẹ̀ dákẹ́ àdákẹ́ àwàláwo ọ̀gbẹ̀rì ẹ̀ dákẹ́ àwàláwo ọ̀gbẹ̀rì ẹ̀ dákẹ́ àwàláwo ọ̀dẹ ọmọ ogun kíkéré látàkéré tí fi ń tani lójú kíkéré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímí ìfẹ́ díẹ̀ ẹ ẹ má fojú di wá torí ẹni bá forí sapá apá pa àwa la dàgbà sí ikù àgbọ̀nfà yanranyanran àmọ̀rúkọ tewé ń jẹ́ kò láàkọ́fà mọ̀fà àmọ̀rúkọ tòògùn ń jẹ́. awolawo gbogbo ẹ̀yàn ọ̀gbẹ̀rì ẹgbẹ́ jẹ́ ta ló sọ pé kò sóògùn àwa mọ bí wọ́n ti ń wa epo ẹni bá sọ pé kò sóògùn ó ti agbára ń bẹ lọ́wọ́ wa ògùn bẹ aláàmú orúkọ tewé ń jẹ́ ẹsẹ̀ màlíà kẹ́. lóòótọ́. àwọn oníbàárà yìí la dé. ẹ ra o ẹ kú iṣẹ́. ẹ kọ ọrọ̀ ajé o. ẹ jọ kí ni nǹkan tó wà nínú búùtù mọ́tò yín. ọsàn ọsàn. ọsàn ló wà ń bẹ̀. ó yẹ bọ́lẹ̀ kí wàá búùtù yẹn kárí. ẹ yes yes. ẹ bọ́lẹ̀ ẹ sọ yẹn. ẹ bọ́lẹ̀ ọjà. ẹ lẹ ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ àgbẹ̀ ọ̀sán ló wà ń Awesome ọ̀sán mi awesome wọ́n dáná ọ̀rẹ́ ọ̀sán ni ọ̀sán ni ọmọ mi ọmọ mi àwọn aláròbọ̀ ló ní kéré kókó. Àbá hmm. mú tó kó bọ̀ ó pọ̀ ó pọ̀. àwa morúkọ tẹ́wé ń jẹ́ àwa morúkọ tẹ́gbò ń jẹ́ ògùn bẹ agbára ń bẹ lọ́wọ́ àwa. ẹni bá pẹ́ kí là ń ṣe làwa ó ṣe é fún àwa mọ̀fá àwa mọ̀gùn àwa tún gbówó abínibí ni bẹ́ẹ̀ bá rí wa ẹ bẹ́ẹ̀ rí. àwọn wọn ti ṣetán mo ti sọ fún yín pé wọ́n bízì gan lókè tẹ́pà ti lè ní sùúrù dè wọ́n ẹ lọ jókòó. ẹ ẹ ṣé bá mi tó gbè wọn náà kán lè mọ kí mo ṣe wà lá. ẹ báyìí kẹ́ ní sùúrù tó bá ti ṣe bí ẹ ṣe ń bá ṣáà ẹ ká sùúrù bẹ́ẹ̀ni yìí ni wọ́n ti dúró látọ̀ àwọn àǹfẹ̀rẹ̀ yìí tó bá sọ fún ní sùúrù pẹ̀lú. bẹ́ẹ̀ni sà èmi ni sà tí mo wá submit the application ní the other time tẹ́lẹ̀ kí n check back mo ti wá bí ẹ̀ẹ̀mejì mi báyìí but ìní ìná wa sọ fún mi pé ẹ wà lára àwọn mo dẹ̀ ti dúró tipẹ́ mi sà. Um, ṣe realize pé kì í ṣe ẹ̀yin nìkan lè submit application báwo ni mo ti fẹ́ dá yín mọ̀ meanwhile ìwọ ò sọ fún wọn pé a ti gba àwọn tá a fẹ́ gbà sọ fún wọn kò sọ pé àwọn máa dúró àwọn máa dúró náà ni. gentleman a ti gba enough nígbà tá a dẹ̀ ti gba àwọn èèyàn tá a fẹ́ gbà yẹn ẹ máa ní láti dúró de àkókò mi. ẹ tàbí ẹ ti gbàgbé èmi kì í tán ni sà tí mo submit application tẹ sọ fún mi pé CV mi ló wà òkè jù ni pé ó ti ṣọ́ọ̀bù mo máa ríṣẹ́. hello. sir a ti gba àwọn èèyàn tá fẹ́ gbà á lè lè gbàjú iye tí ó ká gbà lọ. what is the suggestion what is it. ẹ bóyá kẹ̀kọ́ tí ẹ ṣe gbà mí kí n máa ṣe anything mo lè máa ṣe cleaning job so ti. don't embarrass yourself and i don't want to embarrass you. màá ní kí security wa gbé ẹ níbí tó bá mọ̀ pé o ní gbọ́ àlàyé. kó ẹ má ṣe bẹ́ẹ̀ tèmi ní ká ẹ gbọ́ sà ẹ gbọ́ tèmi náà ní sà. àti iná ní ìwé ẹ̀ tẹ̀ lè bá mi bẹ̀ wọ́n kẹ́ ẹ ní pẹ́ fún mi. ẹ ní ṣe gbọ́ àǹtí ẹ̀yin lè máa bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́ sáà yẹ sáà. àwa morúkọ tẹ́wé ń jẹ́ àwa morúkọ tẹ́gbò ń jẹ́ ògùn bẹ la ṣe làwa ó mọ̀fá àwa mọ̀gùn àwa tún gbówó abínibí ni bẹ̀bá rí wa ẹ̀bẹ̀ rí. ó sọ náà ọkọ mi ẹ tàn mí jẹ ẹ ń rè o ẹni tẹnu rẹ máa ń mú bàbá sọ̀rọ̀ hmm. ọ̀rẹ́ wọn máa ṣe bẹ ní kí èsì mọ́ pin rárá ó la rí tù yìí o. Hmm. sórí ọṣẹ yìí ó fi máa fọ ojú ara rẹ ní ilé ẹ̀bù yìí ó máa fi máa fọ́ ẹ̀kọ́ mu láàárọ̀ kùtù àì láì tí bá ẹ̀dá àlàyé kankan sọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ah, ó ṣe fún bí mo dúpẹ́ bó bá fi lè jẹ́ bí mo ṣe fẹ́ lásán ah. àwọn kọ́sítọ́mà tí máa bẹ kó wa ìwọ gan-an ni wàá máa bẹ̀ mí pé ó ti tó o. Ah. kò ṣe ní máa jẹ sórí e-, oògùn tí èmi fa fún bí bá ṣàtì ewé rẹ kù kan ni mẹ́nu ń bẹ òjé. ó ṣe gan-an ni. ṣé wàá tí mo kì í nílò rẹ̀ má gbàgbé o ó léwu o kò jù bẹ́ẹ̀ lọ. ó ṣe gan-an ni. àárẹ̀ kan àtọ̀rẹ́ ní dọ̀ yìí. ẹ wo ẹ fi èèyàn mi lẹ́jẹ̀. agbára ń bẹ lọ́wọ́ àwa. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹni bá pé kí ló ṣe làwa ó ṣe é fún. àwa mọ̀ fá àwa mọ̀ gun àwa tún gbówó bínibíni bẹ́ẹ̀ bá rí wa ẹ bẹ́ẹ̀ awalawo, àwọn làwọn. Adákẹ́. Ọgbẹ̀rì ẹ̀yẹ. Ẹ̀dákẹ́. awalawo, Ẹ̀dákẹ́ tí mo parí oníṣekúṣe wá wò bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀. kíkéré látàkéré tí n fi ń sáni lójú kíkéré lábẹ́rẹ́ kéré kì í ṣe torí ẹni bá forí sapá apá àwa la kéré lójú ṣùgbọ́n dáadáa fa yanran yanran amorúkọ tewé ń jẹ́ kò lákọ́fà mọ́ fa amorúkọ tó ògùn ń jẹ́. àwọn aláwo gbogbo ẹ̀yàn ọ̀gbẹ̀rì ẹgbẹ́ jẹ́ ta ló kà pé kò sóògùn àwa mọ bí wọ́n ti ń wa epo. ọ̀la kì í tán àmọ̀ ọmọ igun orí àkótẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni ìyan bíi lólú ọmọ àgbà tí yá àrùn ọ̀tẹ̀ takótakó lẹ́yìn ń dẹ́rù ogun bá ní ọmọ bẹ́ẹ̀ hmm. ogun ló burú ńlẹ̀ sọ òdélé pé ogun ló burú ńlẹ̀ sọ òpera wọn ló kọ ìyan bíi lólú ọmọ àgbà tí yá àrùn ọ̀tẹ̀ ọmọ tó jọ mẹ́ta sọ́kò òdepo tí ò sí ah. àmì kan dàgbà. àṣàìsàn àmọ́ nǹkan rọgbọ sá. nǹkan bẹ́ẹ̀ ni sá. bí ti wo mo ti ẹ̀ eh, ń kọ́kọ́ pa á mọ́ra ṣùgbọ́n nígbà tí èébú yìí pọ̀ nílùú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń ṣe náà mọ ọmọ ìlú tí mo jẹ́ ṣẹlẹ̀ mọ̀ pé kò sí wọ́n ṣe máa dárúkọ olúwa tí wọ́n ní gbọ́ orúkọ bàbá àgbẹ̀kọ̀yà. bẹ́ẹ̀ ni. Hmm, tó bá di pé kán máa fi bàbá bú mi pé bàbá yín bàbá àgbẹ̀kọ̀yà tí wọ́n ti ń pariwo yìí ó sì wà láyé ṣá tó dẹ̀ ń wo ẹ̀yìn ọmọ ẹ̀dẹ̀ ń tàràkà. àbórí wọn dàrú. orí wọn ò dàrú nǹkan bàjẹ́ fọ́tà mi àtìgbà tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi mi ìrọwọ́ mú lọ sẹ́nu ah, mo wáṣẹ́ wáṣẹ́ mi ò ríṣẹ́ gbogbo iléeṣẹ́ ti bá lọ báyìí èmi nìkan ló máa dáyọ sẹ́yìn pé kò síṣẹ́ ń bí mi ìrú ọlọ́run rí àwọn tó yẹ kó dẹ̀ máa ṣàánú yàn ní àwọn aláàánú kéékèèké wọ́n gbọ́lúdé o wọ́n gbọ́lúdé o kò sẹ́ni tó kọlẹ̀ kọ̀dọ̀ mi pé gbà kó mú lọ sẹ́nu ah, bàbá nínú wàhálà àti ìdààmú obìnrin mi kọ̀ mí lẹ̀ ọlọ ah. ó fi mí lẹ̀ nígbà tó jẹ́ pé à ń fọwọ́ rárá ni bó bá béèrè léyìí kò sí bó béèrè tọ̀hún kò sí. àwọn òbí rẹ̀ náà sì gbà mọ́ra. ó lọ àmọ́ mi ǹjẹ́ kó mọ ọmọ mi lọ mi ì gbà kó mọ ọmọ mi lọ nígbà tí ìrònú yẹn wá pọ̀ débi pé bẹ́ẹ̀ ni sà ìrònú yẹn pọ̀ débi pé mo ti ń kó ṣẹ́ran ọmọ torí pé aṣọ ọmọ náà ti ń pọ́n ó ti di pé kọ́mọ mi máa lọ sí patí kó máa wojú ọwọ́ torí kó lè rí nǹkan fi sẹ́nu n bá wò pé ha kí n padà wálé kí n wá bá yín pé ìrànlọ́wọ́ ò lè máa ṣe fún mi ẹ má jẹ́ kí tèmi ó bàjẹ́ bàbá bàbá ẹ má jẹ́ kí tèmi bàjẹ́. àmọ́ o bàbá ìyàwó gbọ́dọ̀ jẹ́ gúdúgúdú lójú bàbá tó bá rí bẹ́ẹ̀ àwọ̀ ó sọ̀rọ̀ ó mọ̀ wípé olúpọ̀ ni bàbá olúwo àtàǹpàkò ni bàbá ẹsẹ̀ ìyá kan ò gbọ́dọ̀ tún jẹ́rú wọ́n bí táwọn wà àwọn tí wọ́n ń wí náà alẹ́ pé wọn ò ní wí bí àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá kù dẹ̀dẹ̀ ká kéwì dákẹ̀sán àbí táwọn bá kọlẹ̀ tó kọ òkè ó tún níbì kan àgbékà èjìká ni fọkàn rẹ balẹ̀. iléeṣẹ́ wo ló ń wọ̀ kó o ti ṣiṣẹ́. mo fẹ́ kó o mọ̀ wípé àgbẹ̀kọ̀yà sì ń bẹ síbẹ̀ náà bẹ́ẹ̀ iléeṣẹ́ wo ló ń wọ̀ tó o fẹ́ ṣiṣẹ́. bàbá iléeṣẹ́ tó tóbi jù lẹ́kọ̀ọ́ mi ò ní líǹkì síbẹ̀ o hmm. àwọn èèyàn tí wọ́n máa ń gbà síbẹ̀ ẹsẹ̀ ló máa ń lò àwọn tó mọ èèyàn tó mú wọn bí àwọn. bàbá gbẹgbẹgbẹgbẹ gbogbo ara kú ọmọ ẹ àní tí o ṣe hmm. ọ lọ rè ra bírò ọ rà gbé ọ wà á kọ àpilẹ̀kọ ìwé hmm. ìsílẹ̀ iṣẹ́ tó bá ti wọ́n ni o wípé wọ́n fẹ́ ṣiṣẹ́ ń bí o ọ wà gbéwé ń lọ ọ fọwọ́ sí bí ìgbà tó ṣe bẹ́ẹ̀ tó ga jù nílùú èkó pátápátá ló fọwọ́ sí lọ́wọ́ àgbéwé ìlọbẹ̀ ntọ́ bá ṣẹlẹ̀ ńgbà náà ọ wà fún mi lábọ̀. àyà rẹ̀ ń já. tó bá rí bẹ́ẹ̀ mi ń dá ọtí o. ọkàn rẹ balẹ̀ sórí ká tó dágbádá ńlá ńlá tiri pẹ́ ní ńlá lágbádá ńlá tó sì. ṣègbè mi ni àgbẹ̀kọ̀yà. ẹ kú orin báwo lọjà lẹ́nu. ọjà tà. irọ́ ni o. òde dùn. ajé gbogbo ajé. o mo rí ẹ rí. yóò ṣe já mi sí jámísí jámísí jámísí. alérù ọmọ àlè ni. ṣé dírẹ́fà wa. ọmọ àlè ládèrú. tàmí ló lọ bò. ọmọ àgbà ládèrú ọmọ kọ́mọ dáhùn dáhùn tó ẹ̀ tó ẹ̀ ládèrú. jọ jẹ́ kí tú mi lẹ̀ torí ọ lóyún. làbá dé ibi táwọn ọlọ́pàá máa ń wà. ẹbí ibùdó àwọn ọlọ́pàá tá a máa ń dá wa dúró. a máa ń dá wa dúró tá a bá ti lọ gbọ́dà. <laughs> Mm-hmm ẹ̀dẹ̀ bá ṣe máa ń ṣe àti hmm. mówó wa. ẹ ti mówó wọn ẹ fẹ́ fún wọn. àdẹ fún wọn pàdé hmm. anderu o àti fẹ́ débẹ̀ o. kó tó di wípé ẹ fún wọn lówó ẹ ti ráwọn ọlọ́pàá ìwọ ò ṣe sọ fún bóun ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ pé a máa ń fáwọn ọlọ́pàá lówó ó ti yáká fún wọn. àní mo sọ ó ní sísì kọ́bọ̀ tó yọ àní sọmúlẹ̀ à. anderu yàwé. ẹ ẹ ti ń sẹ́wọ̀n yẹn o eléyàá má kó báyìí. wọ́n lè fún wọ́n lè fún wọn lówó láwọn ọlọ́pàá. ẹ ká má bà wí <laughs> bóyá ó ti ṣiṣẹ́ ọlọ́pàá rí. <laughs> èyí kọjá iṣẹ́ ọlọ́pàá o. àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan wà láàrin wọn. èyí kọjá kanẹ́gbọ̀n láàrin ọlọ́pàá. kí ló ṣẹlẹ̀. ọmọ àlè là ń lè fọkàn mi balẹ̀ jù. ọlọ́pàá wá dá dúró ẹ dúró ẹ dúró ẹ dúró làbá dúró èmi tètè rárá mọ́wọ́ wọn sẹ́gbẹ̀ẹ́ o ìgbà ń jẹ́ kó bá wà o. ó máa tú gbogbo. ẹ kí ló ṣàṣẹlẹ̀. alẹ́ rù ẹ lọ ṣẹ́yìn ọkàn ọsàn ọsàn ló kún bẹ́ẹ̀ ọsàn bá gbogbo àní lérò pé ṣé o máa san ọsàn lọ́ba lọ́wọ́ ẹ̀yìn ọkọ̀ lóòótọ́ o lọ ọlọ́pàá ni ẹjọ́ ń lọ ọsàn ló kún bí ọsàn ló kún pẹ̀lẹ́tẹ̀ tún tọrọ ọsàn. kí ló wá bá ń bẹ. ọsàn ọsàn. ni wọ́n bá ń bẹ̀ yẹn. ọsàn. nípìnlẹ̀. ọsàn. jọ̀dúró ńgbà tí wọ́n kúrò ń bẹ̀ ṣó padà sọ́jà. Ah, <laughs> àníkàn ànájà ló wà ń bẹ. àmọ́ ọsàn ni ọlọ́pàá rẹ̀. ọsàn làwọn ọlọ́pàá ní à ọsàn rẹ̀ ló tóbi pàpàpàpà ló dó lórí ródódódódódó. ó láti jẹ́ pé ọmọ àgbà ní andrew àbí kó jẹ́ wípé bàbá tó bí lọ́mọ ti ṣe tẹ́lẹ̀ kó tó dọ́dọ̀ tí ara ohun táwọn wí nìyẹn nígbà tí mò ń sọ pé ká gba awakọ̀ míì tí mo dárúkọ andrew tó bá jẹ́ wípé ọkọ àtìyàwó tí wọn ò já itó ara wọn jẹ. Hmm ṣùgbọ́n pé bàbá ṣe bí bàbá ṣe sọ nǹkan nù nìyẹn. olówó orí mi ìdó bẹ́ẹ̀. àǹdèrò idán ni kinní yẹn o. kéèyàn sọ pé ẹ tú àpò yẹn ń bá ilẹ̀ máa bá ń bẹ̀ kán dẹ̀ bá ìgbà ogun wẹ́ẹ̀tì ẹ̀ ló ti ṣẹlẹ̀ ní ọbáfẹ́ àfi àfẹsìkọ́mọ yẹn má jọmọ abúlé ọbáfẹ́ hmm. àbí bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbin ọ̀gẹ̀dẹ̀ tó ń tán gbé lóòjọ́ tó ń so lóòjọ́ tó ń pọ́n lóòjọ́ ìgbà táwọn sọ́jà dé jẹ wọ́n kú lóòjọ́ àwọn náà kú lóòjọ́ gbogbo olùdó bẹ́yìn abúlé ọba fẹ́yìn ọmọ ọba fẹ́yìn a lè sọ tó ṣe é ṣe ṣùgbọ́n ìyàwó mi dànsákì ọmọ yìí dànsákì ọmọ tó gbóná jù ọkùnrin ni <laughs> ó kàn jẹ́ pé má wàá jẹ́ ká finá sórí òrùlé sí wọn. ẹ lọ́nà wo. kò ṣe àfìfì lápẹ́rín ìjọ kan ní yẹ mọ́ ìjọ tó ṣe kinní yẹn báyìí ibẹ̀ ni ká dá iyì ẹ̀ mọ́ dúró fún wọn má jẹ́ ká torí ohun tó ṣe yìí ká wá fẹ ìdí wa síta fún un púpọ̀ nínú àṣírí ṣègbìyànjú kó ṣe fi bò fún wọn bó o bá ń bẹ̀dà ṣe kó o máa fi àyè ìjà lẹ̀ á dẹ́rù gbìyànjú o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí má fi taratara lọ́kùn hmm, ojú gbọ́ kí n ṣe jẹ́ mi. ẹ kú pẹ̀lú ìjẹ́ òun ẹ bá wí náà ni. Hmm, hmm. ó dáa bẹ́ẹ̀. owó <laughs> gbogbo náà. káyọ̀ ó sì wá ń ṣe bí obìnrin. Ah, ah. màá tẹ̀ kọ́. ọ̀rẹ́ wa wọ́n ní ọ̀tayò àbọ̀wọ̀ ti bọ̀ ọ́ ni. wàá wàá bàtà ni ṣe bí irú tàfà la wá ń sọ ni ah, ah. béèyàn bá tiẹ̀ máa nà mí kì í ṣe tàfà tàfà tó jẹ́ mi ni mo kọ́ láyò ta Zaidi òjò mọ̀ ni. ṣọ́ra rẹ̀ ò ṣọ́ra rẹ̀ ò ṣọ́ra rẹ̀ ò tí nọ́ọ̀mì látẹ̀kọ̀ ń sọ̀rọ̀ o akíndé ṣe wọ́n dẹ̀ ta rẹ̀ máa ta kẹ́jẹ̀ káyà náà bọ̀ bẹ́ẹ̀ ah, kátàwé látẹ̀kọ̀ ẹ̀dẹ̀ mi ṣòṣì ẹ̀ mi ṣòṣì. díẹ̀ kọ́lá lẹ́nu tirẹ̀ ìwọ ni wọ́n pè mí bọ́ ṣe ń tayò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí n bá máa nà ọ́tọ́ màá tún nà fún bí tẹ̀lé. Ah, ìyá ọ̀rọ̀ ìyá ọkọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ yẹn lọ. torí tó sọ yẹn kò gbẹ́nu rẹ kò dẹ̀ gbẹ́nu bàbá rẹ. Ah, ah. bẹ́ẹ̀ ìyẹn kò sọ jù. Hmm? bàbá tèmi inú ayò. díẹ̀ kọ́lá èyí òun ti pọ̀ jù ọ̀rọ̀ yìí àbí nǹkan mi. ṣé ìdí ayò la wà kí ni ọ̀rọ̀ Fúnbí ti dé di ayò kí ni ọ̀rọ̀ Fúnbí ti dé di ayò. dúró dúró dúró ṣé etí ń dùn ọ ni àbí ọ̀pọ̀ ọ̀gbọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ọmọ tí à ń wuyì láìda láàrin yìí ó ah, ah, sì tún ń tẹ̀lé wọn kí àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí èmi jẹ́ àti gbogbo wa á gbọ́ ọ lámọ̀ràn kan padà lẹ́yìn. Ah yọkọlá dẹ̀yìn lẹ́yìn wọn. ẹ ẹ ẹ jọ. kí n dẹ̀yìn lẹ́yìn wọn. yọkọlá dẹ̀yìn lẹ́yìn wọn jàre. ẹ ẹ jọ tí bá dẹ̀yìn lẹ́yìn wọn ta ni mo fẹ́ máa tẹ̀lé. ẹ ṣàwọn àgbẹ̀ yìí àwọn ń sọ rẹ. àṣìbá ló ń bá yín. ẹ jọ torí ọlọ. kí láǹfààní tí mo fẹ́ máa jẹ lára yín. àtijọ́ tí mo ti ń tẹ̀lé yín gan kí ni láàrí kí ni kókó tí mo ti jẹ lára yín. èmi ni mo ti ẹ̀ráyè tí mo bá yín jókòó tó rádẹ tíjọ́ ń fìdí ròdì òṣì rádaràda ni. jẹ́kọ̀ọ́ ẹgbẹ́nu rẹ̀ ẹgbẹ́nu rẹ̀ ẹgbẹ́nu rẹ̀ ó sì ń lò ó sì ń lò ó díẹ̀ kọ́lá kí ni tí mo rí lára gbogbo lẹ́bẹ̀ẹ́ kẹ́rù apá kékeré. ṣe ní ohun tí díẹ̀ kọ́lá ń dánwò pẹ̀lú wa ṣé torí pé àti ìráyè àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ wọn yìí díẹ̀ kọ́ sórí ìgbà tá a bá ṣetán pẹ̀lú wọn díẹ̀ kọ́lá tá a bá ṣetán pẹ̀lú wọn. inú jàre inú jàre bọ́ọ̀lù bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ jẹ́ká tayọ jẹ́ká tayọ ọmọ àtàkà rẹ̀ ẹ kókó sí ma lọ. díẹ̀ kọ́ àwọn kẹ́kẹ́ jókòó ìkọ́ni díẹ̀ kọ́ wọ́n ti díẹ̀ kọ́ wọ́n ti díẹ̀ kọ́ nínú náà nínú náà jókòó jáde jókòó jáde já bá yóò ta. ẹ̀dẹ̀ ń ṣe dé kọ̀lá jẹ́ kọ̀lá. ó máa wọ wa nílẹ̀. ẹ wọ mi o ẹ wọ ẹrọ wa o ẹ wọ mi o ẹ wọ mi ẹ wọ mi ẹ wọ mi ilé ìgbẹ́jọ́ ara mi ẹ wọ mi o ẹ wọ mi ẹ wọ ẹrọ wa o. èsì ṣe wọlé onírú onírú ń jó èsì ṣe wọlé oníyọ̀ oníyọ̀ ń yọ̀ àdágìdìgbà àdágìdìgbà ó wọlé olórìṣà olórìṣà ń jó olórìṣà ń yọ̀ kíjó bíjó fún mi lẹ́yìn káyọ̀ ò báyọ̀ àwọn olówó àwọn ọlọ́lá ó yá ọ̀gẹ́rẹ́rẹ́ ẹ mọ́ lọ́wọ́ wọn wá fún mi ọ̀gẹ́rẹ́rẹ́ torí bẹ́ẹ̀ yẹn iwájú bá gẹ́ran tèrìkì àgbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ ọ́lẹ̀ àdègùn bó pati tí kàtà iṣẹ́ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ à ń dẹrù. mọ bínú o mọ̀ pé bá a bá kọ́kọ́ jí bàbá bẹ́ẹ̀ ni làkọ́ àwọn tán ni mẹ́nu ṣé o sí nǹkan ah. tí mo tún rí ọ. Ah. nǹkan ń bẹ. wàhálà mi jọ bóòótọ́ mi. báwo. gbogbo ń tẹ ẹsẹ̀ fún mi pátápátá hmm? Hmm. gbogbo ẹ lọ ṣiṣẹ́. <laughs> o sì tún ní wàhálà wa àyà mi já bá nírú wàhálà wo nù. lórí kẹ́nu. àwọn ayédèrú owó ń bẹ́ ń ta. àwọn ọ̀tẹ̀ ní ni bí. Hmm, ramọta mọ̀kì pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. ẹ gbogbo owó ẹ̀yin ẹ̀bà. èmi ló fún lówó ṣẹlẹ̀ hmm. hmm. ẹ fẹ́ làkàn fún fa. ọ̀tọ̀ fún fa lówó lọ́tọ̀. gbogbo àwọn ọrùn mọ̀lẹ̀ tó á kù hmm. gbogbo àwọn mọ̀lẹ̀ tó kù kàn lò bẹ́ẹ̀. kí wọ́n lè lò bẹ́ẹ̀. o ṣeun o o mọ̀ mọ̀ ṣe o bó o bá ń ta yóò mọ̀ dé ni fọkàn rẹ balẹ̀ kò lè ṣéwu bí wọ́n bá kó àwọn ọlọ́pàá kúrò lọ́nà tí wọ́n kó àwọn sójà tí wọ́n kó wọn síbẹ̀ kò sí tí wọ́n fi wọ́n ṣe wọ́de bẹ́ẹ̀ ó lọ lọ́fẹ̀ẹ́ ni. ẹ à ń dérò ṣé ọ̀sá gbàgbé ìkìlọ̀ tí mo sọ fún ọ sọ pé mo ní òòkà òun mo fi ṣe nǹkan bí o mo lò sọ́nà tí ó tọ́ o sọ ọ gbàgbé. gbogbo ibi tí mo lò sí ẹ ibi tó dáa ni. tó dáa ni. ṣe pé tẹ́yìn fúnra yín gan bá dé bẹ́ẹ̀ á ẹ gbọ̀ngàn kalẹ̀. òun tiẹ̀ mọ̀ bá bá lò sọ́nà tí ò dá wọ́n mọ̀ wọ́n mọ̀. àwọn ògógóró ọmọ nǹkan. èmi ọkùnrin mo gbé ìgbàjú fún tàfà hmm. mo sọ fún un bí mo ṣe ń fọwọ́ tún gbà ni mò ń fi tòsí gbà ó ń fẹ́ kó mi mọ́lẹ̀ tó yọ̀sẹ̀ fún un pé ìwọ ò lè o tó mi gbé o tó mi kókó lẹ̀ hmm. olórí ọ̀dọ́ wa fẹ́ máa ṣàyọnu sọ òjò ó tó má máa sọ̀rọ̀ fún bíi tiwa bẹ́ẹ̀ yẹn mọ́ àti ń bọ̀dẹ̀ wa bọ̀ láti kékeré ni má dàrin wa rú rárá ló hmm. fẹ́ máa mi ò gbà fún wọn mi ò gbà. èèyàn ní ẹ díẹ̀ kọ. kò sí oje. ṣé wàá rí àwọn eléré ibú mi bó wà ní sọ́dọ̀ olóhùn. ọ̀dáhùn o ṣe ló rábùrú rẹ̀ sí mi bóun ò sí ilé. ṣó wàá le tó yẹn ni. Ah. Ah, ah, fún bí ó le jù báwọn lọ díẹ̀ kọ́ ni tẹ fojú rẹ̀ rí. kí ni à ń gbèrò madìrẹ rẹ lọ́wọ́ kú ó ní wọn jẹ́ kóun lákìtàn lọjẹ. àjàlá tá ń nà hmm. wá sí mọ̀pọ̀lọ́ orúkọ olúwẹ̀ ṣé mi nìkan ni mo wà ń bẹ̀ ni ṣé kì í ṣe àjọmọ gbogbo wa ni. olórí ibu ni ọ ni sọ wa náà mi ni. kí ni rárá àdó òṣì tó máa ń sọ lẹ́nu rẹ náà ṣé nǹkan ṣe ọ ni. yóò sì mọ pariwo kọ́ yóò mọ fẹ́ fún òṣì wọ́n kọ́ jẹ́ káwọn òbí rẹ̀ lọ sán wọnú yà. o ah, ah. ti tó ṣe ṣe ẹ fẹ́ máa jà ń bì báyìí ni báyìí. etí ń dún ẹ ọ ni. ẹ fẹ́ máa bá ara yín jà ni. Ah, àti ìgbà wọlé tí ń bọ̀ rẹ̀ yín bọ̀ tí ìtọ́rọ̀ ilé máa dàjà lẹ́nu rẹ̀. mo pariwo orúkọ rẹ yóò mọ pariwo orúkọ olúwẹ̀ bẹ́ẹ̀ ni pé kinní kan èmi nìkan mo wà ń bẹ̀. o ti tó kó dalẹ̀. má bínú sí wa ṣùgbọ́n a ti máa ṣiṣẹ́ wa má bínú tí ẹ̀ wọ́n lọ́ọ̀rẹ́ ta ti ṣe bọ̀ láti kékeré. wọ́n dùn mí dákun mọ́ bínú sí i dákun wo fẹ́lẹ́ ìyá wa irú rẹ̀ ò ní sọmọ lọ́wọ́ wa amádùn ní ìyẹn wọ́n lù ní ọ̀rẹ́ mi ò sì mọ́ bínú pẹ̀lú ọkọ mi mọ́ bínú kì í ṣẹjọ ọmọ. ṣe mo fóun tẹ́ ṣe fún mi ò dáa rárá ó sì dùn mí gan-an. àmọ́ ń wọ lápá àtijọ́ ń bọ̀rọ̀ wa bọ̀ ọjọ́ ti pẹ́ àmọ́ kí tó dárí jì ní ó ní ó dẹ̀sẹ̀ fún mi kí ni wàtàwọ̀ wo ẹ wo wọ́n jẹ́ ìyá mi lówó ni wọ́n fi fẹ́ san. wọ́n jẹ́ ìyá rẹ lówó. bẹ́ẹ̀ni. wọ́n sì fẹ́ san. bẹ́ẹ̀ni. Fúnbí áhà kí bá má jẹ wọ níwọ tó jẹ́ pé nínú ìlú ìbàbá ẹ èèyàn gidi ni èèyàn pàtàkì ni òkùnkùn wá ní kò fọwọ́ ọlá kó máa fi gbá gbogbo ara ilé àtàrà òde kó máa fi gbá wọn lójú àbí. ẹ jẹ́ ẹ ti jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ó jọ àbí kí ló ti máa ń pè é. ṣé mọ̀ pọ́rọ̀ tó wà nílẹ̀ yóò kàn yín rárá rárá kẹ́ tó wá máa dá sí i. némi. bẹ́ẹ̀ ni kẹ́ tó wá máa sọ wípé bàbá tèmi rí bákan. ṣé ń rí àṣírí ń ti ẹ̀rù tó bò ní. wàá jẹ́ kẹ́ ṣẹ̀ sí nídìí rẹ̀. ọmọ ẹni ìbàjọ́ ni àbáyọ. ẹ má lọ ní ìbájọ ní àbáyọ kúkú ní ẹnáyọ àṣebẹ́lẹ̀ ọ̀pọ̀ ẹ̀pà ẹni tó máa yó kò ní ṣàyó. níbo lójú rẹ wà ó mọ̀ jẹ́ kí n fojú sunkún ọmọ mélòó mo wá bí. kí ló lè farú àlá o. nǹkan abo pẹ́pẹ́yẹ méjì ẹ̀yìn ògòǹgò kan ewé olómùyànmùyàn oko ọkọ̀ ewé àpá. báàmì. sáàní fi ojú ológìnì sí. ojú ológìnì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ojú máa ń bẹnu sọ ma pé tí mo fi fẹ́ràn rẹ jẹ̀gbọ́n rẹ lọ́nu tó bá ṣe pé n kò ní san kankan yóò kàn lọ bẹ́ẹ̀ ni òun wà ní sàn lọ́wọ́ èyàn ó ṣe kò ní sọmọ ọ̀dọ̀ lọ́jà níbẹ̀ ló ti rí tọ́ọ̀bà rí lọ́dọ̀ owó ṣe dáná ẹnìkan ó ní náà ọwọ́ ń bẹ lábẹ́ ìrọ̀lẹ́. àbọrúbọ yóò dà fún mi. àbọ̀ yìí bọ́ sísẹ. àwọdélé èwo mọ̀ lọ lọ́ọ̀rẹ́ mowó lábẹ́ ìrọ̀lẹ́ kọ́ lọ kọ́ lọ kíá àwọdélé rèé. bàbá ní ti wá rí tẹ́ ẹ sílẹ̀kùn àbáwọlé sílẹ̀ gbayawu. n ó sì ń tọ́ ṣẹlẹ̀ sí mi mọ́jú lónìí ò dáa rárá wúyà tí mo tají sáyà mo rè sílẹ̀kùn lẹ́ni bí nǹkan mi bá ṣẹlẹ̀ káwọn èèyàn lè mọ̀ kó mọ̀ ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fọ́ ilẹ̀kùn kó tó di pé wọ́n ó rí yàn mo láàlá kan aláhùn lágbára mo fẹ́ lè sọ pé n ò lárú àlábẹ́ rí n ló jẹ́ kí n rán ìkẹ́ ọlá lọ́jà kó lọ rè bá ra nǹkan tí n ó lò. tá a fi kojú ẹ bẹ́ẹ̀ni. ìgbésẹ̀ tẹ gbéhùn dáa. Ah, sọ́dà. ó dà èèyàn gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. kò ṣeé fi sùn. bẹ́ẹ̀ni. wọ́n bá jẹ́jọ́ o tiẹ̀ dá bó bá yá yóò wọ̀ lọ àmọ́ náà yóò jò nítàn pẹ̀lú lè ní. ẹ ẹ ntọ́sẹ̀ lẹ́nu ẹ ṣe ọ̀wá sí tí mo rí ìwọ náà lóòrọ̀ báyìí. Ah, eh, kò sí iṣẹ́ kékeré kan ni mo wá wá sọ́dọ̀ yín Ah, ìṣe ogun nù ìwọ náà sì mọ̀ pé ibi tó ń wo ogun ogun bẹ́ẹ̀ láàrin yìí ó tó bá ṣètò ogun hmm. <laughs> àgbẹ̀kọ̀yà ò déédéé dúró o hmm. ní ohun tí ń já àgbẹ̀kọ̀yà ìyẹn ń bẹ nínú ìṣàkóso àgbà afẹ hmm. kíni kíni náà. ẹ̀yin ẹ ṣeun ṣé iṣẹ́ alábẹ́rẹ́ tòun ti rẹ́rẹ́ hun òun ni mo nílò ó ní ohun tí mo fẹ́ fi ṣe ẹ dákun ẹ wọlé kẹ bá mú un. àbọ̀ gbádùn sá. àkìlẹ̀ ah, rí. tẹ́ǹsì pé wọ́n yan ní òun tẹ́ rí. kí n wọlé kí n lọ rèé mu dúró níjọ́wọ́ ló jàgbọ́ nínú iṣẹ́ ẹ̀ka tó ń ṣe níjọ́wọ́ ló jàwọ́ ń bẹ̀ gan rìnà kí ló ń rí gbà ń bẹ̀ lórí àbàtì èèyàn jẹ́ àbọ̀ ọmọ pé àtúbọ̀ tó èèyàn ló ṣe kókó àbí ó sì ń gbéra rẹ lọ́mọdé agbaniwọ́ náà ń dà yìí ṣe gbogbo eléyìí tó funfun rúgbọ̀n rẹ yìí ṣe oṣù bí oṣù búlò lùwọ́ ni àbọ̀ ọmọ pa gbà lọ́dẹ bẹ́ẹ̀ bí mo ti yógun jà n ò ṣògùn kà mọ́ àmọ́ báwa bá sọ pé àṣògùn kà mọ́ náà ẹni tí ó jẹ́wọ́ kò ní yé béèrè fún un. Hmm. ẹlẹ́kùn jẹ́ ìsinlé yìí tí n bá ti sinlé ìwọ̀n ò ní sèmí mọ́. ọkàn sèmí mọ́ ni. àti wípé àṣà jẹun. lójú rẹ sọ. ẹ bá mọ jẹun kẹrẹ kú dànù nígbà tí irú yín ń bẹ nínú ayé kí lẹ ń ṣe nínú ayé tó ṣe pé ń ba tèèyàn jẹ ni kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀ nígbà tẹ ẹ bá torí kẹran má jèrè tẹ ní kí wọ́n lọ rèé dọkànù sátàn ẹ mọ̀ pé bórí ẹran òun ò bá burú ó di dandan kó rákì tán lọ́jẹ́ kí ló ń sọ tí ó dùn wọ́n àgbẹ́kọ̀yà àgbẹ́kọ̀yà tó ń gbọ́ nínú ilé baba tó bí mi lọ́mọ àwa ń kọ́ ìyà fẹ́ni tí ìyà bá ń jẹni béèyàn ó bá la lọ́ọ̀rẹ́ mú wa tó bá ṣiṣẹ́ tí ò rójú tù tí ó là ní ọmọ bọ̀ ní tó bá sunkún wọ́ bí yóò bẹ́ẹ̀rìn jáde ni àmọ́ pé àábùyàn lẹ́sẹ̀ àbàtà èèyàn jẹ ẹ ẹ lérí èmi ò ní o. gbogbo ohun tẹ́ ń sọ yìí náà mo ti gbọ́ mo mọ̀ gbogbo ohun tẹ́ ń sọ yìí náà ni mo mọ̀ àmọ́ mo gbọ́dọ̀ ṣe léyìí ni ó dà kí kò sọ́nà bẹ́ẹ̀ àbí. kò sọ́nà bẹ́ẹ̀ lọ́rọ̀ wá síbò mi kò jáde wá yìí. mọ bí mi o mọ bí mi nú o o mọ̀ pé tí n bá sọ̀rọ̀ ṣẹ́kí ńlẹ̀jọ̀ yányàn. àṣẹbí wà awódélé yìí ni ah. ìtọ̀nà kí ni wọn mọ̀ mọ́ mọ́ púpọ̀ ń tọ́ bọ́. mo ti bọ̀ mo ti fẹ́ dìde. ọmọ ní o dìde kọ́ bọ́ọ̀lù àbí kí lọ́ọ́ tí wọ́n jókòó lápáta sí. bàbá ó ti yé mi wọ́n wà lọ bòmí àmọ́ kò dáa o kò dáa o péwé lábẹ́ pàbẹ́ léwé ọmọ kóbọ̀ ń mìlà làwọn méjèèjì ṣe o ó jẹ́ kẹ́ ẹ lè ràn lọ́wọ́ o kò dáa o ó dáa o. kí ló ṣe ti táwọn èèyàn tó ṣe pé tí wọ́n bá rorí báyìí ní tí ò dá ni wọ́n máa ń rò ṣé irú àlá burúkú téèyàn lọ́n eléyìí náà ò lè ṣàṣìyàn wọ́n bá rí nǹkan tó lè fi ṣàṣìyàn. àmọ́ tá a bá ní àmì ní ọ̀la la máa mú títí tèmi ó fi kú rere ni wọ́n máa ṣe rere ni wọ́n máa ṣe tí mo bá lọ́wọ́ àwọn tó bí mi. ifá fún bí yóò máa ju ọ ṣe ọ̀ọ́ni sílẹ̀ tẹ̀ ọ̀sìn ní ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. adẹ́dàkú ti dá ọ náà ó dá ọ lákìkanjú wàá wò mí bó o bá ṣe ń ja ni ó mọ̀ jẹ́ bó o bá ṣe ń wọ egbò ni ó mọ̀ gbà àwọn rúmọlẹ̀ yóò mọ̀ tì ọ́ lẹ́yìn. ó ní ohun tí mo fẹ́ rí ọ fún àmọ́ èèrà ń bẹ lójú ọpọ́n ǹjọ́ ọ̀rẹ́ rẹ yìí ṣó lè yẹra fún wa. <laughs> ọ̀rẹ́ mi ò lè lọ bí kankan àwọn òòṣà mi nù. òòṣà rè é ó dáná iṣẹ́ kékeré kan ni mo wá dọ̀dọ̀ bàbá Àgbẹ̀kọ̀yà iṣẹ́ alábẹ́rẹ́ tòun ti ṣe rẹ́rẹ́ run ìgbà tí mo wá wá débẹ̀ wọ́n náà wọn ò ní mo sì ṣàkíyèsí wípé àtọ̀ eré báyìí la fi bẹ́ sin bíwí bá ti pẹ́ lára ọṣẹ ìmọ̀ ǹdọ̀ṣẹ̀ ni ìwọ náà gbowó gbẹ́nu o mojú ewé bẹ́ẹ̀ ló sì mẹ́sẹ̀ gbòótọ́ o mo ṣe ní kí n yára dọ́dọ̀ rẹ kán dákun ǹjẹ́ mo lè rí sí ọ̀hún. mo ní lọ́wọ́. mo lè rí. mo ní lọ́wọ́. <laughs> yóò dáa fún ọ wọlé kán kó bá mú kó kárí ah, ah. kó kárí. ṣé fi sẹ́nu ni <laughs> yóò ná yín lówó. yóò ná yín lówó òótọ́ níná oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àmù ni ó gbé ó dáná kò sí wàhálà ìgbà wo gangan ló lórí fún mi. Àjíbíkẹ́. ẹ ǹlẹ́ bàbá olóyè. Àjíbíkẹ́. Àjíbíkẹ́ mi tòótọ́ wo láàrin gbogbo ẹ̀yin tẹ̀ á yàn yín ìwọ nìkan ló sọ mọ́ inú mi a sì máa dùn ara mi a máa yá gágá gbogbo ìgbà tí mo bá ti ń rí ọ mo wá wò pé ah ajibike ọba sì jẹ tí ò bá já iye ẹni a sì jẹ àlẹ ẹni àmọ́ mo wá wò pé tó bá tiẹ̀ lè bímọ méjì fún mi péré ah wo inú mi á dùn wọ́n sì tọ́jú rẹ gan kódà àwọn òbí tó ní ọ gan mọ̀ pé o fẹ́ bàbá olóyè. Hmm. bàbá olóyè eh, eh? ṣé nítorí ẹjẹ yan pàtàkì láàrin ìlú lẹ ṣe rò pé tẹ bá dé bí ẹ kàn bá mi sọ̀rọ̀ màá dẹ kó sí yín lọ́wọ́ bẹyẹn ẹ wo bí ìtọ́jú yín ẹ lọ lé kẹ lọ tọ́jú kíkẹ lọmọ àtàbú ẹ ẹ yànde mi ṣé ẹ ti gbọ́. ẹ mọ kú fàájì o ah, ah, mo dáhùn ah, yíbi kè àṣẹ báyìí lọ yọkọ tó nínú ṣọ́ọ̀bù mi ni wọ́n mú ọmọ lórí àga mi ni wọ́n rún ọmọ náà wúra ọ̀rọ̀ dọ́dọ́dọ́ báyìí wọ́n ti jókòó ní búsílẹ̀ lẹ́sẹ̀ lẹ́wọ́n pa ṣọ́ọ̀bù mi tì lẹ́wọ́n pa ṣọ́ọ̀bù mi tì ní oṣù kọ́sọ́ ẹwẹ́ ẹwẹ́ ẹwẹ́ ẹwẹ́ ẹ fẹsẹ̀ òsì gbálẹ̀ ẹ padà wá yàn yín ẹ kó sì wá kẹ́ ẹ tó kórùn bọ̀ hanu bíi ti yàwìrì bọ́ ò kórí yín burú ẹ wá mọ ọmọ ọmọ ṣọ́ọ̀bù mi hàn yín ẹ wá ra ródóródó tó yẹ kọ́ mọ ọmọ ọ̀tajà ẹ wá pa gbogbo ṣọ́ọ̀bù dẹ́ẹ́dàpọ̀ èlò lẹ́sípa ẹ bá ń kó o kò rí báwọn. ẹ ẹ bó ló ti rí oje. ẹ sáà mọ̀ lèmi mọ wáyà yẹn ní bá sì wáyà yẹn wọ́n rọ̀ sí fáwọn ọ̀dọ́ hmm. wọ́n rọ̀ àfọ́tún wọ́n rọ̀ àfọ́sì wọ́n wá rò hmm. pé ajíbìkẹ́ sọ ọmọ ọkọ tó bá sì lè bá ajíbìkẹ́ tí mo fẹ́ gẹ́gẹ́ bí aya lọ́dẹ̀dẹ̀ mi àwọn tọ́jú rẹ̀. àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti tọ́jú tàwọn tilé àbí tẹ́ ẹ ṣẹlá sọ fún wọn tẹ́ ẹ tọ́jú wọn tó ń fẹsẹ̀ gbálẹ̀ tó ń rìnrìn òfò táwọn ọmọ yín rìnrìn èsì kiri àdúgbò. lẹ́mi olóyè. Hmm. lẹ́yìn ẹlẹ́sìn ni ẹ tún wá mọmọ ẹ tún wá mọmọ lábẹ́ mi ẹ tún jọ pọpọ ẹ tún fún un lóyún ìwọ ọmọ bọyà ìmọ bọmọ ẹ ní sórí rẹ ẹ ní sáà tó dájẹ bẹ́ẹ̀ bá tún wáyàn yìí sọpọnà ni ó gbẹ̀yìn ẹ kó sí kẹkẹ kó sí kẹ kó sí kó hàn yín lèmi náà olóyè ràdàràdà òsì wo ni ti yín ẹ má lọ jẹ kẹ kó sí kó olóyè ràdàràdà aláìní tìjú ó fi ìyàwó sílé àtọmọ kòkòrò oúnjẹ fún ọ yóò wáyà ìwà bàtẹmí jẹ. sori báyìí rẹ ti bàjẹ́ báyìí sori pé o ti padà sórí ibú báyìí ọ padà padà sókòtò ò ti wà ní àmọ́ wá ẹ̀yìn kò sóríire o tún sórí ibú pẹ̀lú olóyè tó ti bímọ tí òròwó tọmọ rẹ̀ ẹ wá pa ṣọ́ọ̀bù mi dé ẹ̀ pa kọ́bọ̀ báńkó ń tọ̀ pa bọ́ọ̀bù àpọ̀wọ́ sọ́ọ̀bù ọ̀sẹ̀ àpọ̀wọ́ lọ́wọ́ olóyè báńkó. owó wà ní kí owó mi. èlé lẹ pa. ìdílẹ̀kẹ̀ ìdílẹ̀kẹ̀ ìdílẹ̀kẹ̀ orí rẹ̀ burú lónìí bá ń palẹ̀ mọ́ ṣọ́ọ̀bù mi. àǹtí jíbìkẹ́ ló ní àrè lọ palẹ̀ mọ́. ọ̀gá lè ṣẹ́ ìwọ ló kọ́ nígbà tí kò sọ oníbàárà ni mo ṣe ní kan palẹ̀. kò sọ oníbàárà ọjọ́ wo ni oníbàárà wà ní wáṣọ́ọ̀bù mi nígbà tó yẹ kó orí ibú àtòsí lẹ́tí fẹ́ lẹ́tí dà sílẹ̀ lẹ́tí wọ́n lẹ̀ lẹ́tí fi wẹ́lẹ̀ ṣọ́ọ̀bù olúwa rẹ̀ báwo lóníbàárà ò ṣe wá. Ah, lára ni àbí àfojúdi ń ṣe ẹ́. dákun ìgbà tí mo wá rí ọ ńkọ́ hmm, ìwọ náà ni mò ń bá wí ṣé kí n mọ ra bàbà níwájú rẹ ni àbí kí ni. àyà eh, máa kú ẹ o èmi ẹ náà ló ń sọ̀rọ̀ sí tí ìwọ kíkẹ́ lọ́mọ ń rin fín kíkẹ́ lọ́mọ mo mọ̀ pé mò ń fi ẹjọ́ ara rẹ̀ sùn ìjọ́ tínú bá bí mi sí ẹ ìjọ tí orí mi bá kọrin kò ní fẹ́ràn nǹkan tí màá ṣe fún un. <laughs> sọ ti sọ tẹnu rẹ tán. ìdá ọlẹ́bí ẹbí rẹ kọ́ àìkàwé ní ìdá gbogbo nílà wá ah, bẹ́ẹ̀ ni ah, kí ni àyín lẹ́nu àìkàwé ni ẹ wọ́n àlàdé hmm? dákun já máa lọ bí tá à ń lọ ká fi àwọn aláìlóye rádaràda ìsílẹ̀. Ah. kíkẹ́ lọ́mọ wá ń <laughs> mo fẹ́ rán ẹ kí n wá bẹ́ẹ̀ ni àti kíkú wà ní. Ah. Eh, sori iṣẹ́ kékeré kan náà mo fẹ́ ràn bẹ́ẹ̀ ni mo fẹ́ kó bá mi lọ sí odò ìsàlẹ̀ àrèrè. odò ìsàlẹ̀ àrèrè. bẹ́ẹ̀ ni kó lọ bá mi kó lúwẹ̀ kí wá ló ti kù ó ti tán ó ń lọ wá gbọ́ ò tó rán mi iṣẹ́ o àmọ́ ń lọ ń lọ. ẹ̀gbọ́n mi wọ́n máa ń dọmọ rẹ̀ ẹ̀gbọ́n mi. tó fẹ́ kí rọ̀wọ̀ náà. àyírọ́ torí ọlọ́ ẹ̀ mọ́ràn mi ṣe ayé yóò ní ìbàjẹ́. etí ẹ̀ mélòó. méjì ni. ilé. àwa morúkọ tégbò ń jẹ ogun bẹ agbára ń bẹ lọ́wọ́ àwa ẹni bá pẹ́ kí là ṣe làwa ó ṣe é fún àwa mọ̀ fẹ́ ogun àwa ti bàbá mi yàwó wàhálà ti wà wàhálà ti wà fún mi ni o ó ti pàṣẹ fún ẹ̀gbọ́n mi kíkẹ́ lọ́mọ kíkẹ́ kọ́lọ̀ bẹ́ sódò kọ́lọ̀ bẹ́ sódò bàbá. ọdún ọgbọ́n àmọ́ ọ̀bẹ yìí mami dá ọdún ọgbọ́n. àgbàgbà hàn hàn ní mẹ́fù ọlọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀ rẹ̀ rẹ̀ bá rí bí fáwọn bàbá mi ọ̀rùn mi là bàbá mi fẹ́ náà rẹ̀ dágbà bá ó ń fẹnu ara ẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní bá ní gbogbo tóun yóò ṣe mọ̀ ṣe àbámọ́dá kan ní dá tiẹ̀ kó mọ̀ ṣe gbogbo ohun tí ń dà ọ́ láàmúnú àgọ́ ara kó jáde lọ bẹ́ẹ̀ ọlọ́yà ń bọ́yà ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ ń lódìbá fún kínníkínní jọ́ tí ń lọ rè báwọn ọlọ́jà wo níbo omi ìsàn èèwọ̀ ẹ̀yìn wò gbogbo ohun tí ń dà ọ́ láàmú mo ní kó jáde lọ kó bódò sùn lọ kára rẹ̀ ó wálẹ̀ bí bàtà bá jẹ́kùn ọ̀rọ̀ á dìkalẹ̀ kára rẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ kára rẹ̀ ti wálẹ̀ ṣé pé ààrẹ ti balẹ̀. àti bẹ́ẹ̀ rí pọ́sùn ara rẹ̀ wá bí ọba jí báwọn oúnjẹ ni yóò kọ̀ béèrè oúnjẹ yóò kọ̀ béèrè àmọ́ ńgbà tí ẹ bá ń gbé lọ n ó fún yín lẹ́bù kan ẹ mọ̀ fi yún sínú ẹ̀kọ́. yọmọ fi kẹ́kọ̀ọ́ mu yọmọ fi yún yín ó dà ẹ pé bá fún mi. ẹ pẹ́ máa ń tọ́ ìjà ìtàn ni ó sì bí náà bọ̀lì èyí kí ni tó ń pa iná ni. tá a bá kú lẹ́kọ́ fáfúnmi àbí fáfúnkẹ́ wọ́n ń pokọ̀ rẹ̀ èmi kíkẹ́ lọ́mọ ṣe fún ọ sọ́pọ̀ ọmọ kíkẹ́ lọ́mọ ni ebi lọ́mọ mi ṣe fún ẹ tó fi náà lọ èkó odò iye ọ̀sẹ̀ yóò dà tí ò bá jẹ pé mo wo ti bàbá rẹ mọ́ ọ lára ni iwu ti bá fojú rẹ rí. Eh, àbólóyè olóyè eh? mú kíní mọ́ra. kí mo mọ́ra. ẹ eh, mọ mọ́ra. ń ah, dùn mí. ṣé bọ́mọ náà rèé àbúrò náà kọ́ rè ni tó bá ṣe gbọ́ bá bódò lọ ń bolẹ̀ bá fojú sí. wo kí ni tó ṣẹlẹ̀ kó o tó ṣe tó tó yìí. yóò dà fún yín bá fún bí o Báfúnjí o ṣé wọn kò ń ṣe gbogbo ọ̀rọ̀ ló jẹ́ kẹ́ ẹ máa dá sí. Ah, níṣẹ́ la pàdé kíkẹ́ lọ́mọ lọ́nà ló bá sọ̀rọ̀ sí wa ah, kò ń ṣàwà nìkan o ọ̀rọ̀ náà taba ẹ̀yìn náà o ló ní wípé bàbá tèmi ò rán èmi níléèwé hmm. bẹ́ẹ̀ ni pé àìkàwé ń da gbogbo wa láàmú. Ah, bẹ́ẹ̀ lówó tẹ́ fi rọ fún mi lọ lé. wọn náà láàbí kí wọ́n gbé ní ọmọ tí ń tẹ̀lé kiri sọlọsì èèyàn nàbí kí ni ṣe náà yìnbọn lọ́wọ́ àná. ẹ bá fún bí o níṣe ni mo wá dá sẹ̀ríà kékeré. kékeré báyìí ni bàbá. mi ò ní ó lọ kódò mo kọ̀ ní kó lọ sódò kó lọ mu omi kó sì bá mi kí olúwẹ̀rí sálẹ̀ odò ló bá tán. Eh. bàbá o kíkẹ́ lọ́mọ ọ̀jẹ́ sọ bẹ́ẹ̀ mo máa bá tí mo bí kí mo gbà wí lọ. ẹ̀yin ẹ̀yin ò sí ń bẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ń gbà náà wáyé ẹ̀ mú kinní mọ́ra mi ò fẹ́ kí tọ̀dọ̀ yín ó le jù ẹ̀ sọ́ra yín o mo mọ ọ̀nà tí mo fẹ́ gbà. sọ́rí gbọ́ lórí ibú làwọn tí wọ́n ń tẹ̀lé ọkà yìí àgàgà yìí tí ó ń jẹ́ wọnú ọlá yìí ó dà mo pa láṣẹ ni n ò dá lábàá n ò fẹ́ rí yín pẹ̀lú ọmọ mi mọ́ bí n ti ń wò yín ẹ lọ ẹ lọ kún mi alẹ́ ni mo ní n ò fẹ́ rí yín. fúnbí báà rẹ rí àbàlọ. mo ní ẹ máa lọ. fúnbí ó dà á mọ̀ rẹ̀ sí rẹ̀. sọ́ni ele. ọmọ yìí ọ̀hún ọmọ ọlọ́tọ̀ bẹ́ẹ̀ yà lè. ele yìí ọlọ́tọ̀ ni ò dábàá fún mi. abẹ́lẹ́ ibú ni ó ní. olóyè fáfúnbí ṣé wọ́n rí pé àwọn ẹni òfò ni wọ́n ń bá rìn ó dà ń gbá wọn ni wọ́n ń kó sí ọ lágbárí yàtọ̀ sí tó mú tọ̀run wa kí ni ṣe ọ rí náà ó dà ń ò fẹ́ rí ọ̀pẹ̀ láwọn èèyàn yìí mọ́ n ò gbọ́dọ̀ rí yín bí n bá rí yín pọ̀ bí n bá rí yín pọ̀ iṣu mọ́dẹ̀sì náà wọ́n fi tú yín ká jáwọ́ kò lára ẹ̀jẹ̀ kọ́ òkè bọ̀ tú ọwọ́ nǹkan mo náà tú ọwọ́ ká ọjà kò mí ọba mọ̀ ọ̀kan tí wọ́n nu lóko rẹ̀ di ẹsẹ̀ pọ̀ ọmọkọ́mọ olóyè sẹ́ni bá a bá ń tẹ ìkúrú ọ̀rọ̀ kọ́ tán ẹ mọ̀ gbọ́ wọn rẹ̀ ságo ṣé àmọ́ pé bẹ́yìn náà tún ṣe múra kankankan bíi adigbàmù ó kàn lára ni ó tún lè bínú o ẹ tí mọ́mọ́ náà rè é bá rí gbọ́dọ̀ bòmí nǹkan. ẹ dákẹ́ máa bẹ kọ́mọ gbọ́dọ̀ bòmí o ẹ máa bẹ. ẹ n ó fún yín ní nǹkan ṣe é mọ̀ ọ́ dùn fún ara rẹ̀ ara rẹ̀ ti dá. mo kì í fún wa níbi wọ́n ti ń kì í. fún mi. èmi lèmi ránṣẹ́ sí ọ tó sì ń fi mí gúngi ọrùn mo sì dókòó ní ìlàtọ̀ ní olóńgbò ò sì wá ọwọ́ ń fẹsẹ̀ palẹ̀ bọ̀ nísìnyí yóò lọ sí ìwọ̀n ní bá sọ̀rọ̀ mọ́ ni. bá mi mo ń gúnṣẹ́ kan lẹ́ńkùlé mi mi ò sì fẹ́ kó tutù. ò ń gúnṣẹ́ kan kò sì gbọ́dọ̀ tutù iṣẹ́ wo gan ló mọ̀ oògùn wo ló kọ́ ta ló fi lé ọ lọ́wọ́ kì í ṣèmi náà ni ogun ju èmi lọ àbí sọmọ yìí pé àkùn ọmọ lọ fẹ́ yà ìwọ rẹ̀ fi ohùn òfin bá ọmọ olóyè sọ̀rọ̀ káni bàbá rẹ̀ ò bá sáré wọlé wá kémi náà ò fohùn dá ọmọ ndúró tí wọ́n fi mú sọmọ pé ìbákan gbódò lọ bẹ́ẹ̀ ọwọ́ àbá orúkọ mi jẹ́ orúkọ àwọn bàbá ńlá wa tí ó fìgbà kan bàjẹ́ rí ilẹ̀ yìí fi ń rìn táyàn láàrin ìlú ká lórúkọ mi bá bàjẹ́ wọn ó ti lẹ̀yìn lókò pa. báà mi ó ṣe jẹ́ mi lẹ̀ ń dá lẹ́bi ah, ayébóyè ìgbà ni mo ti fi ẹjọ́ rẹ̀ sun lóye tí wọ́n rí kankan ṣe sí pé ó ń rí mi fín ah, mo wá dá sẹ̀rí àfúntán ẹ wá ń bá mi wí fún ah, ẹ wò bẹ́jọ́ bá ṣe rí kẹ̀dá o. Hmm. ẹ̀gbọ́n mi ó ti tó o ó sì pọ́n mọ́ yín báyìí ná ṣé mi wọ́n bá wí. ọgbà lójú ni ó sì fẹ́ pá ojú rẹ̀ tí mo sì jókòó ọmọ pé bá bá pá ojú rẹ̀ èmi lọ́dún níjókòó iná bàbá náà ò sí lọ́sùn ọ̀rọ̀ wo lọ fẹ́ sùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀tún tàkàsì ọba ta ẹsẹ̀ náà kí n lè mọ̀ pé o fẹ́ lérí sí i sórí wọ́n rí ọ̀fin lónìí wọ́n rí ọ̀fin lọ́la ńgbà tó ń rìn kiri ni lòun ráwọn kan tí wọ́n rí ọ̀fin ńgbà tó bá wà láàrin tó dóko títí títí tó lè lọ́ọ̀bì kan mọ́ o ò ní réèyàn rí ọ̀fin ọwọ́ tó ń gbé sókè náà o ò tún nílè fi nọmọ ìmọ̀ olùgbògi àjànàdúfẹ́ ọkùnrin rẹrẹrẹ tí wọ́ bí omi ọkùnrin àjàntìrẹrẹ tí wọ́n tó dùfà lẹ́yìn bẹ́ẹ̀ ló ní máfẹ́gún nígbà tí egun sunkún pọ̀ wọn láṣẹ lẹ́nu ìfádọ́dọ́dọ́ kí n láṣẹ lẹ́nu jókòó síbi tó wà kò sì gbọ́dọ̀ dìde mbẹ̀ títí dìgbà tínú mi bá yọ tí n bá pàṣẹ kó dìde. ìkẹ́ọ́lá lọ́rọ̀ ìbá ń bomi wá tí ẹ̀ mọ́ bomi mọ́ bí n bá mọ omi inú mi rọ̀ mo lè ní kó tún dìde padà sídìí ewé tó ń gun lọ́wọ́ mo lọ́ọ́ rí ewé mo lọ́ọ́ rí ewé wọ́n fẹ́ kó o dìde tó bá yẹ. fún bí wà ẹ̀gbọ́n mi ò lè dìde níbi tí wọ́n wà wọn. bàbá mi ti fàbádì wọn mọ́lẹ̀. fún bí lè dìde níbi tó wà. Ah, dọ̀túnlá mẹ́wàá. sápá rẹ ti rọrùn àbẹ́sẹ̀ rẹ ti kọ. Ah, ah, ó dà báwọn ó mọ̀ kan ó dà ìmọ̀ rí ọ. àwa mú orúkọ tẹ́wé ń jẹ́ àwa mú orúkọ tẹ́gbò ń jẹ́ agbára ń bẹ lọ́wọ́ àwa. ẹni bá pẹ́ kí là ń ṣe làwa ń ṣe fún àwa mọ̀ fá àwọn ọmọ mi ò túbọ̀. wọn jọ ń gbèsè àbí ọ̀gbọ́n ó gbà mọ́rọ́ bí. ara mo pẹ́ ti sán ẹlẹ́ ẹkújọ fún ọ̀rọ̀. bẹ́yàn bá fowó lóyìí ọ gbọ́dọ̀ kan lójú ọ̀rẹ́ mi tó sẹ́nu ọ gbọ́dọ̀ gbádùn owó rẹ náà ọ gbọ́dọ̀ gbádùn tí mò ń sá lọ. ẹnu rẹ lẹ́wà. ẹsẹ mo jẹ lówó tẹ́lẹ̀ ni ẹ ṣe sùúrù tó ti fún ọ lọ́wọ́ lọ. wọ́n ṣe sùúrù àmọ́ tí ń lọ lẹ́nu rẹ wọ́n ṣe sùúrù. ọmọ tí ń rà wá wá wá wá kí ló dé sádẹ́rù olùgbogbo rẹ̀ tán síbí ni. láwo fún mi kọ́ sọ pé aago ti tó jàre àbí kí ni í ṣe gan. bẹ́ẹ̀ bá fọwọ́ rọ̀ yìí ọ gbọ́dọ̀ kọ́ ni lójú n ti ń sẹ́nu. ṣé ìwọ wèrè mhm. mo pè é sọ̀rọ̀ mi. àlọ́ fọwọ́ ọtí òfò tó ọwọ́ mu ni kọ́ kọjú mọ́kọ́ ọmọ mu dákun mọ́tò mi kọ́ ọ̀rọ̀ sọ. ẹ dákun ọmọ mi ló yà wá ẹ jọ fún mi lẹ́yìn ọkọ sí i láì tí ìsanwó tilẹ̀. àà ah, ah, tó jẹ́ kan lánàá ni àbí wọn àdá dára. ẹ pé mú tẹ́rẹ̀ wáyé yín wá mú fẹ́rẹ̀. ẹ gbogbo ẹnu ṣọ́ọ̀bù ń bọ̀ yìí. wo bí n bá mu ìkù mẹ́wàá bíi. èyí tí nì sanwó. ẹ mọ̀ mú bàbá kàkì sanwó. ẹ wọ́n ní pé wọ́n ní fẹ́ ṣe tán mọ̀ nígbà kò burú kò sí wàhálà yóò sá gbogbo rẹ̀ tán síbi sá ìpààyàn ọ̀rẹ́ mi kò ọ̀rẹ́ bọ́ọ̀lù. ọ̀sán ló gbogbo rẹ̀ tán. àwọn ọmọ ní fún bọ́lá kú rẹ̀ lọ́lọ́tọ̀ láìtọ́ fẹ́ pa mí ni o. ọmọ rẹ orí orí ibú ọmọ rẹ wọ́ lọ́mọ ọmọ rẹ lé ọ̀wà bàbá fún mi àyè. tọ́ yọnu. ni ọlọ́sẹ̀. ó ti jájọ. kó o relé náà ọ̀rẹ́ mi. Hmm? wàyé. <laughs> ọ̀gá ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀pọ̀ mo wí fún ọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá fowó ròyìn ọgbọ̀dọ̀ kọ́ ni lọ́jú hmm. ọ̀rẹ́ mi gbádùn owó rẹ jù. Ah. gbogbo bẹ́ẹ̀ ni ń gbóná mo dáná sun iná aláàánú kì í pààyàn. kódà kọjá ojú ẹ ọfẹ gbẹmí ẹ o. yéé ọfẹ gbẹmí ẹ o. yéé yéé yéé ó bá yé mi fẹ́ yẹ mí mi síta. ọ̀rẹ́ mi nu anamọ́nà ah. yẹn ní àgbàlá ní àgbàlagbà fi rí. ẹlẹ́rù ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọkùnrin ọkùnrin. kí ló kí ló tẹ̀lé nínú àjẹyọ̀ níbọ̀ kí ni nípa tó fọ̀rọ̀ wọlé bá adẹ́rù. ṣé o máa ń lu mágùn ni. kí ló ṣe fún ìsìnkọ́ fún. Ah, ìwọ ni o mágùn eléré ni. ìwọ ni o ìwọ lọ́wọ́ jáde o. adẹ́rù. Ah! ìgbésẹ̀ mi ò kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ fún mi wọ́n tó mi kọ́ sọ fún mi bá gbọ́ ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ kẹ́ ìgbésẹ̀ mi ò. sáàmù kìíní rẹ̀ dákọ̀ ni sáàmù kìíní rẹ̀ dákọ̀ ni. owó rẹ̀ ló gbà owó rẹ̀ ló gbà. àdéhùn sọ́mọ́nì sọ̀rọ̀ kí ni. wọ́n ti wá jáde ẹ̀ wò yóò kọ́ o.

ẹyin tó ti jókòó bẹ́ẹ̀ náà. ah Fúnbí mo jókòó mo dìde òun nìyí Fúnbí ah, ah. ṣé lóòótọ́ ni ṣé gbogbo ohun tí gbogbo ọ̀nà ọ̀la ń sọ fún mi àṣé lóòótọ́ ni ṣé agbára kan ogun kan tiẹ̀ wà tó lè mú wọ fún mi abóhùn díbọ́ fún mi ni o kàn jókòó bíi pé kò ní nǹkan kan ń ṣẹlẹ̀ ni gbìyànjú òdìdé wo ṣeé ṣe. ó ṣe é ṣe òun rèé fọwọ́ ìtẹ̀lẹ̀ kò kò gbé jẹ sókè. wọ́n fún bí nìkan ló lè tún lẹ̀. ẹ ǹlẹ́ o. ẹ káàbọ̀ bá mi. ẹ káàbọ̀. Ah. ẹ káàbọ̀. díẹ̀ kọ́lá sí dáadáa ni. àlàáfíà ni. díẹ̀ kọ́lá mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan mo sì fẹ́ béèrè ọ̀rọ̀ lóòótọ́ wọn ní awo kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrè béèrè ló fẹ́ di ẹ̀ gbọ́ ṣé bọ́ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì pera yín bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n á lè fi ń bọ̀ rẹwà bọ̀ ó ṣe díẹ̀. n ò lérò pé n ba eléyìí àkùn yìí n ò lérò pé n bá sọ̀rọ̀. bàbá Fúnbí a máa ń sọ̀rọ̀ dáadáa à ń bára wa sọ̀rọ̀. tọ́ ọ bá ń bá sọ̀rọ̀ gbogbo wà rádaràda tí ń wù kò yẹ kó wù sọ́mọ́ tọ̀dọ̀ tèmi ló yẹ kó wù wá tí ò dánú lu olúwa rẹ̀ wà yọ lọ́kàn wọ́n máa wá fojú àbùkù kan wọ́n máa fi wo yàn. ẹ ẹ máa bá a sọ̀rọ̀ ó máa gbọ́ àmọ́ bá Fúnbí ẹ dákun ẹ bá wa ṣe kó kó kó dìde. kó dìde díẹ̀ kọ́lá oníkọ́ dìde eléyìí ọmọ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin òmóore ayé rẹ̀ ò sì mòrò bóyá òkú rẹ̀ mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò kàn bẹ́ẹ̀ tiẹ̀ tí n fojoojúmọ́ wá ohun tí ọ̀sọ̀rọ̀ kiri eléyìí. tí n bá tiẹ̀ wá gbọ́ tí n bá ní ó dìde mẹ́rin tọ̀dọ̀ rẹ ni wọ́n wò tí ọ̀bà sì yìí dé mẹ́rin ó dìgbà tínú mi bá yọ tínú mi bá wálẹ̀ tí gbogbo ti ń bẹ ní ṣàkóso àgbà afẹ́ mi tí mo fi ń bínú sí tó bá wálẹ̀ ni ó tó dìde níbi tọ́wọ́ bí mo sì ṣe ń wọra mi kínú mi ó tó wálẹ̀ yóò yóò yóò yóò tọ̀ la ọfẹ sọ nǹkan ìwọ náà fẹ́ gbìn nǹkan ó tẹ̀lé ní kó dìde wo wọ́n lọ níbi àbúrò rẹ̀ ń kọ́ sọ́rí o sì lọ́n bá sọ̀rọ̀ èmi ní bá sọ̀rọ̀ mu o lọ sí bí ìgbà tí ńlá ti rẹ̀ bọ̀ tí ò ní sọ̀rọ̀. sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè. olókùlé. olówà lẹ́ǹkùlé. ṣé bí n tí ó wí nù pé ń bẹ lẹ́ǹkùlé ọwọ́ àti ẹbí ìgbà tí kì í sọ̀rọ̀ nísìnyí bó sì ṣe wà yìí ọjọ́ oúnjẹ sùn lọ. bàbá hmm. jẹun tó yọ wà wọ́n gbòòrò àwọn àṣàbárí oògùn kéékèèké tá a kọ òun náà ìwọ ìwọ eléyìí ń dẹ pápá o fẹ́ mẹ́ja o ń dàgèrè o fẹ́ mámọ̀tẹ́kùn o tó bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ wa ìdáláriwo ládùúgbò àwọn gbèrè kí ó ti máa tẹ́tí níṣe wọ́n ní bàbá wọn tó ti bẹ̀rẹ̀ pé págùn ní dàlámù. jẹ́ kí omi tí ń jáde lójú rẹ̀ yóò kanlẹ̀ jẹ́ bàbá gbọ́sà tó dúró kì í rómi ojú ah. tómi tómi ojú rẹ bá kan lè wo yọkọ làbá fọ yọkọ làbá fọ. ṣé mo lè bá nù ú bàbá <laughs> ó ti nù ú ó yá dìde kọ́ lọ rè bá ń bomi wá. ẹ ṣe bàbá wọn ni ó lọ bomi wá dìde dìde gbéra sọ. ta ni ó fi ta ni ó fi jẹ yóò dìde wo yóò ti wà bí odó yíbò nù tí ó tó kóra pàtà síbẹ̀. mo ní kó rè bomi wá ọmọ pé mo fẹ́ wọ nílẹ̀ lójú rẹ ni. dásìlò dásìlò. a kún ọmọ yóò ṣe bá bá fi oògùn díẹ̀ ràn wọ́n báyìí pé màá bá ṣe bí ìgbà tí wọ́n lóògùn ìwọ́n máa ń tí wọ́n ń gbè lóògùn. inú ah, mi ò yọ títí ah sí. a bàbá ẹ ṣe ṣe. ọkọ mẹ́ta mọ tí wọn kọ mẹ́ta mọ tó bá wọ lọ́ra láàrin lọ torí ìrìn tí ń rí tó gbọ́ jíbí kẹyìn ìfẹ́ bálabàla o ìfẹ́ kéèyàn ọmọ ṣe mí báyìí o tọmọ kẹyìn wa wèrè ti fẹ́ dọ́wọ́ rẹ ní ìsìn ní ìfọ́sí o. kò ní sí bálabàla téèyàn bá máa já yóò já lọ lé wọn ni o wọn lọ àbọ̀kù sí alẹ́ nu sáré pa fẹ́ sọ̀rọ̀ ẹ má. èyí rẹ ni mo dá mi lọ́wọ́ ọba ti rí rẹ̀ báyìí inú mi ò ń lò níyàwó lu ọ̀ yá. Ah! <laughs> mo ti fún mi lọ́jọ́ mi náà yẹn èyí wọn á dàbẹ̀ yìí fọ́kí fi rojú ẹ wáyé àyè àyè tí kò máa ń tí ló bá ti fọ́kí máa yọ ẹ lójoojúmọ́. èsì <laughs> mo ti páàkì rẹ̀ mo ti kó wà ní àyè kọ́ bá ti kọlù mi báyìí. Ifo kọlù ọ yìí. Àti kọ́ mọ owó náà kọlù ẹni. Owó burúkú kọ́ fi kọlù ẹ̀ wọ́n lórí burúkú ọkùnrin yìí èyí lé ò tọ́jú èyí àwọn ọmọ ò tọ́jú ó wá jókòó síbí bá ó ti tójọ́ mẹ́ta tí mo ti ń ṣẹ̀mí ìráyè tiẹ̀ ṣẹ́rí ẹ̀yin ìyá wọ́n ti ròyìn yín o wọ́n ti sọ pé bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn ẹ̀ lè gbọ́kọ mi ẹ̀ lè gbọ́kọ mi kò sí kankan tẹ́ máa fọ́kọ mi ṣe kiri kiri abacha ọkọ mi jẹrú rẹ ẹ lè dà kó tán ọkọ mi lè dà kó tán kẹ máa fi ṣe kẹ máa fi ṣe yé rẹ nẹrú rẹ ọbọgbẹrú rẹ lé rẹ irú ramjẹ lé rẹ rẹ o irú ramjẹ rẹ ẹyin ọkọ mi nù kẹ́bà yín inú má lọ lè rọrùn wọn máa sọ wẹ́fọ́ ọmọ jẹ̀bú gidi mi wà ọmọ jẹ̀bú ìdúró gbọ́ngbọ́n yẹn mi wà. ó dára ọ̀rọ̀ ajé jẹ. palẹ̀ palẹ̀. palẹ̀ bìbí. olórí burúkú ni. jọ̀bọ̀ jọ̀bọ̀ fọ jọ̀bọ̀ fọ. ọ̀yà palẹ̀ palẹ̀ náà. Ah! palẹ̀. jọ̀rọ̀ jọ̀rọ̀ kí n sọ ọkọ rẹ. o fẹ́ kí n ṣẹ́pẹ̀ rẹ. o bá bọ́lá ajé jẹ pé. o fẹ́ kí n ṣẹ́pẹ̀ rẹ. o bọ́lá ajé jẹ pé. ẹ kó sọ̀rọ̀ ah! yín kẹ́ Jíbíkẹ́ Jíbíkẹ́ ayé rẹ̀ tàwọn ilẹ̀ kù ìran tó wá wọ̀nù àmì wọ́n lè níyà yín tó sùn. ẹ̀rù bá fún bí ó bà mí o ṣé o ò ní lọ jẹ́ ká wá àgbàlagbà kan kó bá wa bẹ̀ wọ́n. táwa ni a máa pè báyìí. bàbá Owódélé lè bá wa bẹ̀ wọ́n. Ah, bàbá Owódélé ah, ó tó ni o bá Fúnbí fẹ́ràn bá Owódélé pọ̀ ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. mo ti ṣẹ̀ sọ́dọ̀ àwọn náà. Ah. dánú dánú Fúnbí. èmi ló sọ ariwo ra mi. Fúnbí Fúnbí wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ wọ́n bá ṣe ṣe mí wọ́n bá ṣe ṣe mí torí ọ̀rọ̀ ẹ̀ Fúnbí wọ́n àwọn wèrè nìyẹn àwọn olórí burúkú nìyẹn àwọn wèrè tó yàn sí ẹ fún bí àwọn lò ní dá yìí. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tá bá fi yí dá ẹ sọ̀rọ̀. Ṣé ṣe díẹ̀ kọ́ lábá ìrè? Ẹ gbẹ́rù rẹ̀. Ṣé èmi ni wọ́n wá sábà? Ṣé ní àwọn ọlọ́pàá tí n bá ṣetán pẹ̀lú ẹ̀ nínú ọlálùbami ẹ̀ wá wà fún wọn? wakiri. kini. fúnbí fúnbí ṣe ní alálẹ́. tó bá ti bí wọn tí wọ́n bá bí ìkọ̀ọ̀kan nínú yín dá. kini. Ah. Ah. ilé bàbá tiwa mo tún bọ́ bàtà mi sílẹ̀ tó bá ti bí yín já ẹ gba ìlà yìí kọjá. Andrew. Andrew. Andrew. ó wà hmm. kí ló ṣe ẹ́ hmm? eh, mo ti pè títí títí ó ò gbé ó tún yá kò lọ. Hmm. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ kò lè rí o. Ah, gbogbo ara bá romi ẹ̀yìn romi eh. eh, bí bí igun ara ṣe ń romi ẹsẹ̀ ń romi mo láwọ̀ ká. adéró ká máa lọ sọ́jà. ogun ogun ọ̀nà òun. ogun ogun ogun kìnnì. ogun ogun tuntun. kí n wò jí kò lè ń wò yí hàn ká máa lọ ọjà lílo. ọ̀hún àyè lọ òwò síbí ti ṣe. alákọ̀ọ́jà kò sí wúrò kábàárọ̀jà kò sí wúrò. àgọ́rẹ́ mi ó bára ní romi èmi ògòrò ẹ̀yìn báyìí àtẹ́lẹsẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n mú. ó ni. ogun ogun ogun ogun. ogun ogun ogun ogun yóò ṣiṣẹ́ o. yóò ṣiṣẹ́ o. gbọ́n àti àkàṣe alátìlẹyìn lórí ká lè jọ rówó. bàbá ló ń wọ́. àgùdọ̀ lọ kò sówó o bàbá lọ kó sówó bí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ ò lè tóbi títí ọ̀gá fọ̀bẹ̀ bù ẹ̀yìn mo ṣe ní ìwé iṣẹ́ pé ó láwọn. àgbẹ̀wẹ̀yà ọ̀rọ̀ tó bá gba òwúrọ̀ ẹnìkan kì í falẹ̀ sọ adébá fún òkòkò ní ẹ̀lẹ̀ yóò bá wa tún lu ìṣe. àṣẹ. gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ yìí pé à ń ṣètò ọba lọ́wọ́ a sì gbìyànjú a ní kóró jáde apàdé òrò lọ́nà òrò kékeré odòrò amúrówọlé òrò kékeré odòrò àwa mú òróró amúwọjà òróró dọ́jà ó bodidi ẹran jẹ́ hmm. hmm. látara yìí pé òrò tó jáde àwọn ọmọ bíbí inú rẹ̀ wọ́n lùgbàdì òrò. fàṣàkì ọmọ awódélé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀ ń ṣeré ni àbọ̀ ń ṣí èrè. ẹni bá pẹ́ kí là ń ṣe làwa ó ṣe é fún. Mr. wẹ́dùwẹ́dù ó mọ̀ pé tó bá ti pẹ́ tí o ti ń wẹ́dù ó di dandan kó pàdé olúwẹ̀rí olórí burúkú bá ṣàǹfààní ẹ ó ti pẹ́ tí o ti ń fi ọwọ́ òsì kó tó ń tutù mọ́ ẹ lọ́wọ́ ó ti fi ọwọ́ ọ̀tún kó eléyìí ó dẹ̀ ti jú ẹ lọ́wọ́ ó dẹ̀ máa jú ẹ ń gbogbo ara. And I'm happy wípé èmi la first kiss wa first hug cause we <laughs> are having our first date. are you crazy. ọgá mi ò kì í ṣẹran rírọ̀ o. stupid o dey wá incompetent. What the fún between now and Friday o dá gbogbo owó tó gbà ó dá padà. ọgbọ́n nìyẹn lójú ara ẹ so o rò ó nínú ẹ pé o lè jẹ mí gbé kò dé lọ. ṣebí tọkùnrin bá ti sún yín bẹ́ẹ̀ obìnrin náà ṣe máa ń sọ náà nìyẹn ẹ máa lẹ́ẹ̀ ṣe he's still being adamant i don't think he loves me. You ẹ̀yin fuck up? sójú ọkọ ń gbọ̀n yín ni gbogbo wàtẹ́ fífẹ́ síngù ni yóò ṣẹ̀ ń jẹ́ Facebook sa. ṣé ìyọ̀dọ̀ introduction wa. introduction. bẹ́ẹ̀ wíṣì. introduction wa ti ta ni ẹnu ìwà àtàwọn fámìlì ẹ̀ lẹ́fẹ̀ẹ́ sí introduction náà. kò tí mi náà sọ kò tani kàsáde ṣe pápápá tẹ bá fogún ọdún pilẹ̀ wuli ẹjọ́ ọjọ́ òkan ló fẹ́ jájá. bẹ́ẹ̀ bàbá gbogbo àwọn ọmọ tí mo mọ̀ kí mo ṣe èmi tí ló bẹ̀ wọ́n àwọn yòókù rẹ̀ ni mo ṣe wọ́n. ìgbẹ́ni rádaràdà sọ́hùn. èmi kọ́ ni mo bá yí ẹ̀ o tètè lọ bá àwọn wèrè ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo tẹ́jọ́ ń bá yí ara yín jẹ́ kiri kó lọ bá wọn mi ò mọ wọn kán pa tó ṣe lé ayé ẹ̀ o. so sì rí òwe kan tó máa pa ẹ bá bẹ wà láìta láì mọ bó yà rẹ bẹsẹ wà ẹ gèrè sẹ́yìn o torí ó ṣó wáá yẹ kó jẹ́ èbùkà tí kinní burúkú wèrè ẹlẹ́nu rínrin yìí tó gbè sílẹ̀ pé ọmọ tèmi ló máa wá jẹ. kí ló kàn mí táyé ò bá bàjẹ́ kí ló kàn mí wá àti tó wé tó àti tí ò tó ojoojúmọ́ ló fi kọ̀ǹgọ̀ fà ó ti fa ilé ó ti jálé ẹ lórí ó ah. ti jálé ẹ lórí o wo. Ah. Ọlákúnlé look straight into my eyes and read my lips tí ọmọ Rónìkẹ́ bá fi lè kú tí ọmọ Rónìkẹ́ bá fi lè kú wàá fẹnu fẹ́ra ah. wàá wá gbóòórùn ara ẹ torí pé wàá jóná kéwù. Ah. Ah. àṣé tí wọn bá sọkò sọjà ó lè bára lé. Ah. ara lé nìkan kan ó lè bá bàbá rẹ láàrin orí àbí kó fọ́ ìyá rẹ lójú kan. ẹ̀rí ẹ̀ dákẹ́ awalawo ẹ̀rí ẹ̀ dákẹ́ awalawo ọmọdé ọmọ ogun kíkéré látàkéré tí n fi ń tani lójú kíkéré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímí ìfẹ́ ẹ ẹ má fojú di wá torí ẹni bá forí sapá apá pa àwa la kéré lójú ṣùgbọ́n dáadáa gbà agbọ́nfà yanran yanran àmọ́ orúkọ tẹ́wé ń jẹ́.